ọmọ ọlọ́run fún aṣíwájú ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ìkí àti ọ̀là náà kọlọ̀mbà àdìkí ọlá kó ọmọ bá wọn ará ní ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àwọn tàbí ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àti gbé tí wá tẹ̀lé ojú ọ̀nà tó ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ti di ọjọ́ kẹyìn kọlọ̀mbà àdìkí ọlá kó káwá fún ara wọn ọlá àti tó bẹ́ẹ̀ lágbàáyé ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ amẹ́nubà ọ̀rọ̀ ìmọ̀túbà kò níbi àwọn ẹ̀ṣẹ̀ tí èèyàn dá ẹ̀ṣẹ̀ tí ó kéré ni ẹ̀ṣẹ̀ tó tóbi ni ẹ̀ṣẹ̀ ya ni ọ̀ràn ọ̀yàn ni kí a gbìyànjú àti túbá kò ní ibẹ̀ ọlọ́ọ̀bá ya ilallahi ẹtúbá tọ́lọ̀ bá lékè ọlá ní ìtúbá pátápátá ìtúbá tọkàn wá kọ́lọ̀ bá lékè fún tí èyí mọ́ fi ń dẹ́ṣẹ̀ pàápàá jùlọ níbi ẹ̀tọ́ ni ìyẹn dẹ́ṣẹ̀ níbi ẹ̀tọ́ ọlọ́run bá ọlá ọlọ́run bá pé má ṣe nǹkan báyìí ìyẹn wá èyàn ò ṣe ìtànpẹ̀lẹ̀ṣẹ́ ni àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn ń dá sọ́lọ́wọ́n bá lékẹ́ ọlá yìí àwọn afá ṣàlàyé wípé huququllahi mabniyatun ala al-musamaha pé ẹ̀rẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn ń ṣẹ̀ sọ́lọ́wọ́n bá lékẹ́ ọlá ó súnmọ́ kọ́lọ́wọ́n bá lékẹ́ ọlá kó rọ̀ ọlọ́rùn láti dárí ẹ̀jẹ̀ òṣìṣẹ́lá mọ̀sálàm láti lè mọ àpèjúwe bọ́lọ́ọ̀bá lékẹ́ láti nífẹ̀ẹ́ kẹrù túbá tó ó ní arákùnrin kan lọ nínú aṣálẹ̀ desert tí ò sómi tí ò sóúnjẹ tí ò sí nǹkankan ó wá kó gbogbo oúnjẹ tó mí ó kó sórí rànkúmí kan rànkúmí ìbá sọnù kò rí rànkúmí mọ́ ó ti wá lọ sókè ó wá lọ sódò ó lọ ọ̀tún ó lọ òsì kò rí rànkúmí mọ́ ó wá lọ sábẹ́ kan pé tó kó ń sọ abẹ́gi yìí tí kò fi wá bá òun bẹ̀ bó ti wá sùn yìí tó tajú kan tó kò lójú oorun yìí ó kọ̀ ríra nkúmi yìí àkúmi tó ti sán ní tó ti dààmú káàkiri tó wá sí òní ó kọ̀ rí níwájú ẹ̀ ni inú ẹ̀ wá dùn débi pé níbi Allahumma anta abdi wa ana rabbuk ó ní ìwọ ọlọ́run bá lé kíọ́lá ìwọ lẹ́rù mímí lọ́lọ́run ẹ̀ òjíṣẹ́ lọ́lọ́run sọ̀sọ́ ní pé qala dhalika min shiddati farahihi ó ní tó sọ yìí torí bínú ẹ̀ ṣe dùn tó ló ṣe ti sọ ànábìbá sọ fún wa ó ní inú ọlọ́ọ̀bá àlékiọlá a máa dùn tí tútù bá ẹrú dùbínú arákùnrin ṣe dùn ìgbà tó ríra nǹkan mìíràn tọ́lọ́ọ̀bá àlékiọlá fẹ́kẹ́rú túbá ni so tó bá jẹ́ pé tó aṣẹ̀tọ́rọ̀ ọlọ́ọ̀bá àlékiọlá májẹ̀mú mẹ́ta làwọn afá kàkalẹ̀ alìkìláàrú anìzam kí ẹ gbẹ́sẹ̀ yìí kó gbèjì sílẹ̀ fún òun ní ṣe bẹ́ẹ̀ mọ́ kíyàn sí di ọkàn kó dààmú rí ọkàn pé tó níta ṣe tá a banújẹ́ lórí yìí àní padà síbẹ̀ mọ́ tí mẹ́ta yìí bá pé lórí ẹ̀ṣẹ̀ tíyàn bá dá láàrin àtọ́lọ́wọ́n bá àlékeọlá ọlọ́wọ́n bá àlékeọlá ó dárí jìn kódà tó tún padà sí díẹ̀ ọlọ́wọ́n bá àlékeọlá ṣe kí ni yóò tún dárí jìn lódì ìwọ̀n ọ̀gbà táwọn májẹ̀mú yìí tó bá ti pé èyí tó kọ̀ jẹ́ ṣòro bẹ̀ ni pé tí ẹ bá ń dẹ́ṣẹ̀ tó ń padà síbẹ̀ àwọn kinní yìí ò ní pé mọ́ torí pé bí ẹ bá dẹ́ṣẹ̀ kan nísìnyí ẹ̀rí ọkọ̀ ní jẹ́kẹ́ni gbádùn ṣùgbọ́n tó bá ti dálẹ̀ kan tó tó bá tó padà sílẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀rí ọkọ̀ tí òjò gbádùn yẹn ohun ẹ̀ ó lọlẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí òfin ní lè fún ní ìjànùmọ́ la láàrin wọn

ìta àgbàlọ́wọ́ ẹ̀yẹ ìyẹn gbọ́rọ̀ ṣe kí ni kó dá padà fún ẹni yìí òdíṣẹ́lá mọ̀sánlọ́sán olùmọ̀nkánà inda indahu li akhihi mazlimatun aw mazlamatun kilahuma sahih falyatahallaluhu qabla an la yakuna dinarun wala dirham وإن كان له أمل صالح أخذ منه بقدر مظلمته أو مظلمته وإن لم تكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه pé ẹni tó bá tó bá ṣẹ̀ nílé ayé ń bí tètè lọ wá àforíjì ẹ̀ o kó tó dọjọ́ tí ò ní sówó tánà kò ní sí dinar kò ní sí dirham náírà kọ́bọ̀ dọ́là kò ní sí in tá ma ná lọ́jọ́ náà lọ́n iṣẹ́ olóore wa ni ẹni tá a bá ṣe àbòsí sí àbẹ́ni tá a ṣẹ̀ sí ẹni yìí yóò gbanú iṣẹ́ olóore wa táàbà tó wá níṣẹ́ olóore iṣẹ́ aburú tó ń ṣe yóò tún wá dìírù wá kọlọ̀mbà àdíkẹ́ọlá kóyàwáyà tó gbogbo ṣe olóore tí yàn ṣe èyàn máa dá àárín ìyàtọ̀ náà bá àdíkẹ́lá máa dágbà mí orí irun kí orí zakayọ orí hajj ṣe ṣùgbọ́n àárín àtàwọn èèyàn ó burú yóò sì kó gbogbo ìjọsìn yìí yóò kó wọ́gbọ́n náà bá lórí ìbìlà kìámọ̀ kò ti ní ṣe tó bá ní kí wọ́n fi wà kẹ́sìn tó wọ́n fi in eh, tó ti wà ní islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n fi kàn pa ni torí pé tí yóò bá fi wà kẹ́sìn tẹ́ pé àárín àtàwọn èèyàn ò dáa tó ó súnmọ́ kó mọ́ bá yọrọ ọlọ́run bá ní kẹ́rẹ́ ìgbàlódé kìámà tí èèyàn bá fẹ́ tún bá báyìí èèyàn fẹ́ dẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ padà fún báwo nìyàn ti ṣe eléyìí làdáhùn dúró rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ ọ̀tọ̀ ní kálọ́bẹ́ni pé tó mo ṣe nǹkan báyìí fún ẹ̀dáríjì mi tẹ́ni bá sọ kò nídìí ka dá nǹkan padà fún mọ́ ìta ń gbà lọ́wọ́ èèyàn ní ó lè jẹ́ afọwọ́gbà ọjọ́mọlúàbí ni kò wà kó ń ṣe tó wà físíkà kó ṣe tó fòṣe fọwọ́gbà mú bí a sọ̀rọ̀ ìláìda àbí abu abá sọ̀rọ̀ ìlẹ́yìn lẹ́gbà abu ni a sọ pé tó ohun tí mo sọ́lẹ̀ kan dárí jèmí ó parí síbẹ̀ tó bá gbà sọ̀rọ̀ ìlẹ́yìn ni ìyẹn le torí pé kò sí ń bẹ̀ nígbà tí a sọ ọ̀rọ̀ ẹlẹ́yìn àwọn afáà sọ ní pé tó a lọ sọ pé mo sọ báyìí o lẹ́yìn ẹ darí ẹ̀jì afáà nìkan ní rárá kò rí bẹ́ẹ̀ tó bá gbé tàbá lọ sọ fún yẹn yóò tó wàhálà ni tó bá tí ó ṣẹlẹ̀ láti látàrápá lọ pé aṣọ nǹkan báyìí ń pa ẹ̀ tó sí ń bẹ̀ àbá fi nǹkan báyìí ròyìn ẹgbà tó sí ń bẹ̀ tí lọ wọn ni ká má sọ fún ń tá a ṣe tọrọ kọlọmbà bá dárí yẹn a máa ṣọ̀pọ̀lọpọ̀ àdúrà àwọn ibi táà sì ti bàá jẹ́ alọ̀rọ̀ tún ṣe ń bẹ̀ kútó lágbára ta pè ní ọjọ́ báyìí irọ́ èmi mo ṣe mistake o kò rí bẹ́ẹ̀ o kìí ṣe olè èmi mo dẹ́ṣẹ̀ sí o àwọn ibi táà ti bàá jẹ́ yìí a tún ṣe ń bẹ̀ kọ́lọ̀mbà àdékíọlá kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀ eléyìí tó má ní ṣe pẹ̀lú ìjọmọlúàbí èèyàn èèyàn parọ́mọ́ni ni èèyàn bẹnu àtẹ́lú ni ọ̀ràn èèyàn ní kíyàn ṣe kí ni kó wá tútú bá kó sì tọrọ lọ ẹni kó ṣàmójú kúrò fún òun tó bá jẹ́ pé dúkìá ẹni la gbà àwọn àfáà ní pé dúkìá ẹni tá a bá gbà yìí á pè sọ́nà méjì tó bá yẹ pé dúkìá igangan fúnra rẹ̀ ayinu hu muharrama nǹkan igangan fúnra rẹ̀ tá a gbà lọ́nà ẹ̀tọ́ yìí lọ́nà tí ò tọ́ yìí nǹkan igangan fúnra rẹ̀ haramu ni kódà kójọ́ náà ẹ̀tọ́ la fi gbà á kì í dárí ilé ìpadà so nígbà míì àwọn tó máa ń ṣẹ́ ní multinationals àwọn company tí wọ́n káàkiri àgbáńlá ayé àbáwọn company tó bá tóbi tí àwọn ọdún bá ń táwọn ọdún bá ń bọ̀ bóyá wọ́n fẹ́ ṣe Christmas ìgbà mi wọ́n fún wa ní hamper sínú hamper yẹn bóyá ẹ̀bùn táwọn fún wa á rí ọtí inú ẹ̀ sáwọn pé kí la fẹ́ fi ọtí ṣe ooo ìpítà fún àwọn tó ń mu ọtí rárá irú eléyìí á fọ́ gbò yẹn á dọ̀tí yẹn nìyí torí pé ọtí fúnra rẹ̀ ọlọ́ọ̀bá àlejò lákọ̀ òun gangan alùsọ́mùrù bí záàtì ṣe mọ̀ àrọ̀ àdúgbẹ́ pé èèyàn lọ jí ẹlẹ́dẹ̀ nísìn nígbà tí orí nǹkan mi tó fẹ́ jí ó jí ẹlẹ́dẹ̀ lẹ́lẹ́dẹ̀ ìgbà tó wá jí ẹlẹ́dẹ̀ yìí gbà mo fẹ́ tú bá o ṣé ń dẹ́lẹ́dẹ̀ yìí padà àti rárá o lè dẹ́ ẹlẹ́pẹ̀lẹ́ yìí padà yóò pa bó ti lọ jù síbì kan ni torí pé nǹkan yìí fúnra rẹ̀ a lè fún ni a lè ta kò sí níta lè fi ṣe torí pé fúnra rẹ̀ ọlọ́ọ̀bá àdígbà pè ní kíni ó pè léwọ̀ ṣùgbọ́n tí nǹkan yìí tí ìbá ṣe èèwọ̀ fúnra rẹ̀ gangan a sì ti gbà á lọ́nà tí ṣe ọ̀nà ẹ̀tọ́ àwọn àfáàní ilé náà ó pín sọ́nà méjì àkọ́kọ́ kọ́pẹ́ ní tàgbà nǹkan ilọ́wẹ̀ kò fún wa òfinú fẹ́dọ̀ fún wa kìí ṣe kó yọ́nú sí bí nǹkan ṣe dọ́wọ́ wa eléyìí kìí ṣe pọ́pátì wa bóyá jí nǹkan yìí ni àbá àjàgbà torípé tó tí in tí yóò bọ́ lélẹ̀ àbí tí english ó pèrè ó lè agbára náà wọn wá ti ṣe àlàyé ẹ̀ síwájú so n tá ń pè ní sẹ́dẹ́kọ̀ nínú èdè sẹ̀ríà oní pé n tá mú tá dọ́gbọ́n mú tẹ́niyàn ò mọ̀ tó sì wọ gbèǹdéke kan èyí tá gbà bóyá ajáǹkan ẹgbà lọ́wọ́ ẹni ẹni eléyìí wọn kí ń pè ní sẹ́dẹ́kọ̀ pínyàn jáde nínú nínú sẹ̀ríà gọ́sùbù ó sì ní àwọn tọ́jú jù wá lọ àbí wọ́n mọ̀yàn jù wá lọ tọ́jú tó mú fàyín lọ́wọ́ kò sí lábẹ́ ṣe ilẹ̀ tí wọ́n gbà yìí wọ́n gbọ́dọ̀ dá padà fẹ́ nìyẹn bí ẹ bá fẹ́ túbá ìta àgbà lọ́wọ́ ni a gbọ́dọ̀ dá padà fún ẹni yìí ni àbí ó jimú lápò ẹni ọ̀nà tí ẹ fi ń gba nǹkan tó pẹ́ni tó ní nǹkan yìí kò yọrú sí bẹ́ẹ̀ yóò bá túbá dọ́dọ̀ lọ́ọ̀bà àlékẹ́ ọlá ó gbọ́dọ̀ já àwọn nǹkan yìí padà tó bá yẹ pé èyàn ti wá lo nǹkan yìí kọ́ owó tí èyàn dì èyàn ti ná èyàn ti ná torí pé ó rọrùn pàápàá jùlọ tí èyàn bá wà lọ́dọ̀ kọ́ ẹgbẹ́ èyàn ti àwọn kíní èèwọ̀ láwọn nǹkan yìí o ẹ má débẹ̀ o ẹ túbá o ọ̀rọ̀ máa sí ó lè má wọ́yàn létí lásìkò tí èyàn wà ní ọ̀dọ́ yẹn ṣùgbọ́n tágbà bá ti ń dé tí èyàn rí pé èyàn súnmọ́ sàárè ti gbogbo ń tá a ṣe sẹ́yìn yẹn lámọ̀ràn ti ìwọ̀n gbá báwọn mọ̀ ìfẹ́ ṣàtúnṣe torí pé bẹ́ẹ̀ bá ti ń súnmọ́ sáré sí yóò mọ̀ rántí pé a máa pàdé ọlọ́run bá lékè ọlá wọ́n sì ní yóò bí wá kódà ẹni ẹ̀kọ́ amájẹ́lòmí kò nídìí wá sí bá ní pẹ́tọ́ àgbá sí ń dé ẹ̀rẹ́ ọkàn máa torí pé kò síbi tí ẹ̀ ń lọ mọ́ èyí ó jókòó yóò máa ṣe assessment ilé ayé ìgbìmọ̀ àmọ́ òṣìṣẹ́ ilé ayé iná bá àmọ́ ṣe báyìí fún lágbájá ẹ̀rí ọkàn mọ̀ jẹ́ lásìkò yìí tí a bá ti wá náwó yìí lásìkò yìí kí ni ó ṣe àǹfààní pé ó di gbèsè sí ní ẹ̀mí ni gbogbo ìgbà tó bá ti ní kápá ẹ̀ ọ̀ràn yẹn ni kó wá àwọn ẹni wọ̀nyẹn lọ kó sì san owó yìí àbí tó mú wọn lówó wọn yìí kó sọ fún wọn kò ní láti sọ wọn pé tó èmi mo gba kíní ní ọwọ́ yìí àbí mo jí kíní hmm, Islam ní pé ká sọ ìyẹn so a fún ní nǹkan yẹn ẹni ọ̀nà tó bá wọn a lè send this address ẹ̀ gbogbo ọ̀nà tí yẹn bá mọ̀ so kó láwọn fáàkàn nígbà lè lan tó ju fáàpẹ̀rẹ́ sí one thousand naira lájí lọ́wọ́ ẹni yẹn a ò gbé ti máa fún one thousand naira ó súnmọ́ kó mọ̀ àwàrà nǹkan bẹ́ 1005 wípé mo fún ẹ ní nǹkan yìí tó tàbí pé tó kódà tó jowó tí ta mú ní ọwọ́ ẹ̀ lọ tó wá rí pé afẹ́sàn nǹkan yìí padà fẹ́ ni ẹni tí wá kú àmì àti ẹ̀wà rí mọ́ àwọn afáàní pé àwọn kan ní ó jogún ẹni yìí nígbà tó ti kú tán yìí dúkìá yìí àwọn tí ó jogún ẹ̀ ní wọ́n ṣe kíni àwọn ni wọ́n ní àwàwọ́ ọmọ ẹ̀ lọ àbíyàwó ẹ̀ àbí bàbá ẹ̀ àwọn tó bá wà láyé á dúkìá yìí tó bá rí gbà àti ẹ̀wà mọ́bí tí ẹni ti wá bẹ́ẹ̀ tí owó tí pọ̀lísàn kójọ ní tó kójọ inú àpòjọba tí ò sẹ́nìkan tí a fún kò sí bá mìnìkan tẹ́fẹ́ fún àǹfà ní pé eléyìí lè yàtọ̀ sọ́dà bìhì yóò fi sọ́dákọ̀ yóò fi ṣètọ́rí àánú pé ọlọ́run bá lè kí ọlá tó owó ìyàfẹ́dàgbàrà fẹ́ tó ní ṣùgbọ́n àmẹ́ni ẹmọ́ àfiṣètọ́rí àánú ọlọ́run bá lè kí ọlọ́ṣe kí ni yóò mọ bí ó ti dá nǹkan padà sínú àkáǹtì ẹnìyẹn eléyìí tó bá pẹ́ ni yìí kò yọnu sí in tó jẹ́ṣẹ̀ yìí tó dẹ̀ níṣe pẹ̀lú dúkìá tẹ́ni bá yọnu sí ń kọ́ tó gbé èèyàn máa yọnu sí nǹkan gbà mí gbẹ́gbẹ́ nǹkan yìí àjọ yọnu sí àjọ ẹ̀sẹ̀jẹ̀ láàrin ara wa ni haram ẹn tó ń ṣe ṣaṣẹ́wó nísìn tí àwọn wa wá tí wọ́n fún lówó ó wá ṣiṣẹ́ aṣẹ́wó yìí ó ṣiṣẹ́ aṣẹ́wó yìí lọ wọ́n gbé tàbí ah, fẹ́ túbá owó tó ti ní kí ni kó ṣe àfà ní eléyìí náà ó pín sí ọ̀nà méjì àkọ́kọ́ èèyàn máa ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ láìmọ̀ fápẹ̀rẹ́ sí mo sọ ní láti gẹ́gbé mo ráfà kan tó sọ pé mo fídíò ẹ̀ tó sọ pé àwọn kan wọ́n sọ pé kẹmọ́ ṣe yahoo yahoo mọ́ ẹ̀yẹ́ mọ́ sí lọ ẹ̀yẹ́ mọ́ sí lọ mọ́ sí lọ sí ọmọlọmọ ń tẹ́ kí ní lórí kọmpútà àwọn ìgbówà ń sanwó ìnáníláyọ̀ nílé ó súnmọ́ gàbá náà máa mọ̀ ó súnmọ́ ṣe rí irú ilé ìnísìn tí ẹni ọmọ tó ń ṣe yahoo ìnísìn bí ó ti fẹ́ sílẹ̀ tẹ́lẹ̀ tó ọgbọ́ pé ní pé àfáà tá mọ̀ láwùjọ tó ń gbé ẹyẹ mọ́sí lọ́n ti yọ́n jà tí kì ní ìbá dé wọ̀ ní kò jẹ́ kí káfà ìsọ báyìí àbí kí wọ́n béèrè lọ́wọ́ èèyàn pé tó ṣàlè tọ́ sí kó wá ń bí kí ló ẹgbẹ́ wọn ní ká má mú ni ẹ̀yìn lè tán sí yìn ọba tó ṣe múmọ̀ ẹ̀ tí èèyàn ń tà yẹn ìntẹ́nì yìí sọ lèyàn fi ń ṣe é lọ àwọn fẹ́ túbá pé mi ò ṣe nǹkan yìí mọ́ àwọn owó ta ní ta ti ara tó jẹ́ haramu ní torí pé orí àìmọ̀ kan la fi ṣe àwọn àfáà ní pé kò sí kò níd láti dáwó yẹn padà tútúbà ti ẹ̀ ní pé lódì ìgbà tó bá ti mọ̀ pé nǹkan èèwọ̀ ni kó ṣe kí ni kó má ṣe mọ́ kò ní ìgbà ah, gbogbo ọdún tí mo ti wá tà òṣèǹjẹ́ lára bí wá bọ́lé báyìí sára ò ní pa wá nulé báyìí

ọlọ́ọ̀bá àríkẹ́ pé pẹ̀lẹ́ ẹ̀húnmọ́ ẹ̀sẹ̀lẹ̀ àwọn tó yẹ síwájú yẹn kò ní lẹ́sẹ̀ àti ní bí kò sí nídìí láti ṣe kíni láti dá owó yẹn padà abala ẹlẹ́ẹ̀kejì eléyìí mọ̀ mọ̀ ó ṣe ni wọ́n ní kí ọ̀tá àbájẹ́ bó dá tó bá lọ́ta àbájẹ́ tó ó bá jẹ wọ́n wé á mo wá jẹ báyìí mo fẹ́ túbá ìtí wọ́n sọ yìí wà tí wọ́n ṣe ó fọwọ́ kàn mí ní ọkàn mo fẹ́ túbá mi fẹ́ ṣe mọ́ kí ni kó ṣe pẹ̀lú owó yìí àwọn àfáìsìn kọ́nà bàjábá akẹ́ wọn àwọn pín sọ́nà méjì àwọn apákan ní pé gbogbo owó tó ní yìí tó yẹ pé ọ̀nà tí ó ń ṣẹ̀nà ẹ̀tọ́ ló fi rí yàtà khalaf minhu kó wá bó ti fẹ́ bọ́ra kó mi owó yìí kó ná owó yìí sí wujuhul khayr kó na ẹgbẹ́gbẹ́bí kọ́ kódà àwọn àbáàgbà níbi kò gbọ́dọ̀ fi ṣe nǹkan gidi gan gbẹ́gbẹ́ <laughs> gbẹ́gbọ́ta àbíkó fi kọ́ public toilet ìntóbi ní tí ó fi ṣe nìyẹn àáfàá sọ ní gánára ó lè fi kọ́ mọ́ṣáláṣí náà ó lè fi wá ọmọ òrukàn lọ kó fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àfáà tí wọ́n sọ gbogbo owó yìí kó wáyé pé bílíọ̀nsì ní kó gbogbo ẹ̀ kó kó dànù ni wọ́n wá ní pé ṣùgbọ́n tó bá jẹ́ yí pé tó bá kówó yìí lẹ̀ yóò padà tòṣì ni wọ́n ní kó mú tí ó kù káàtà nínú owó yìí fàpẹ̀rẹ́ ń sìn èèyàn ti kó bílíọ̀nsì lápò ìjọba ó wá gbọ́ wà sí pé tó àwọn nǹkan tí mo kó yìí haram ní ọgbẹ́ mo fẹ́ dá àwọn nǹkan yìí padà bẹ́ẹ̀ mo fẹ́ fi kọ́ fi kọ́ mọ́ṣáláṣí sí ìbàyí àbí kí wọ́n fi gbẹ́ kànga fáwọn èèyàn mi báyìí ṣùgbọ́n tí n bá fi lè kó gbówó ilẹ̀ máa jẹ́ olùṣípadà ní o àfáwa ni pé in tí ó ṣe ní pé in tó kù káàtà bóyá bílíọ̀nsì ni bóyá 10 million ló wá ní láti lè sustain rẹ̀ pé kó yọ nínú owó yẹn lẹ́yìn ìgbà tó bá tó bá tán ìyókù kó fi ṣe kíni kó fi ṣe nǹkan yìí àwọn afá ń gbé rárá yẹn gò tí ẹ̀ need lódì ìwọ̀nbà tó bá ti túbá tí ó sì síbi tó fẹ́ káwọn owó yẹn sí owó yẹn náà ó lè máa lọ lọ kó ṣàṣe kí ni kó dúró ibi tí àwọn nǹkan yẹn ṣe kí ni ibi tó bá àwọn nǹkan yẹn lé kó ní túbá tọ́lọ̀ ọlọ́ọ̀bà àdékíọ́lá ọlọ́ọ̀bà àdékíọ́lá yóò gbà tútù báyìí tí èèyàn bá rí owó báyìí tí èèyàn wá bọ́ ọ̀rá mẹ́gbẹ́ tó ah owó tí mo ní kì í ṣe owó tí ẹ kọ́lọ́ọ̀bà àdékíọ́lá bá lọ́wọ́ ẹni tó bá dé ọ̀gbìn àlùkìyàmà ó wá bọ́ra kó bí wọ́n yẹn bá ti sọ yìí ṣé yóò ní ládá àbẹ́yàn owó tó jẹ́ owó haram yìí wọ́n gbé owó yìí wọ́n fi kọ́ mọ́ṣáláṣí ni ó wá kọ́ mọ́ṣáláṣí yẹn ṣé yóò ní ládá mọ́ṣáláṣí tí ó kọ́ yìí ọlọ́ọ̀bá jáde sọ pé òṣìṣẹ́lá mọ́kànkan sọ pé inna Allaha tayyib la yaqbalu illa tayyiba ọlọ́ọ̀bá àdékẹ́lọ́bá tó mọ́ ni kò ní gbà nǹkan kan àfi tó mọ́ afáṣálà yìí wọ́n ní àkọ́kọ́ kò ní gbaládá kó ṣe tọ̀rẹ̀ àánú torí pé owó yìí nípìlẹ̀ kìí ṣòwò tó mọ́ ṣùgbọ́n yóò gbaládá kan yóò gbaládá kó túbá sọ́dọ̀ náà bà dìkíọ́lá kò ní gbaládá tọ̀rẹ̀ àánú ṣùgbọ́n ládá kan àgbé tó ó páyà ọlọ́run níbi pé tó ọlọ́run ní tí wọ́n mọ́ ń pẹ́lò mí ìláyà onígbẹ́ta bá kó gbọ́ ẹlẹ́ nísìn ṣé yẹ ò ní jẹ wá báyìí wọ́n lábi sọ nínú kútùbà wa tó lọ nínú ọ̀sọ̀ tó kọjá lọ pintana bisọ sáwọn ṣàlàyé fún wa ní pé man taraka shay'an lillah Allahu bi khayrin minhu gbogbo ẹni tó bá gbé kan jù sílẹ̀ tó lọ́wọ́n bá lékè ọlá èyí tó dáa jù lọ ìpé tó kọ́dà bí ò bá rọrùn kólúwẹ̀ láti túbá nígbà tó jọ́dọ̀ tí wọ́n bá dàgbà ẹ̀rí ọkàn máa jẹ́ ni kódà kó jẹ́ pé nǹkan yìí kìí ṣe àrọ́mù awara fi owó ara wala fi kójọ mo ti rí two three examples bẹ́ẹ̀ owó yẹn wala fọwọ́ ara kọjọ àwa kọ́ ilé tó tóbi jáde rẹ̀ àbá ní mọ́tò ṣẹ́yí tó bá ti ń di pé èyàn ò lè gún staircase mọ́ ẹgbẹ́ lẹ́bìn kan máa dé tẹ́gbẹ́ bàbá òun lè gún staircase mọ́ fẹ́ gún ó dọ̀fún yẹn máa dálẹ̀ wọ́n máa shift yàrá wa kó lókè wọn bí wọ́n sálẹ̀ tó bá dé lẹ́rù yẹn èèyàn gan mọ́ òpin kí ni tí mo akọ wéré ìṣẹ́gbọ́n mi sọ̀rọ̀ wọ́n pé ọkùnrin yẹn pọ̀tíṣà ni ó staff under Àgàbù Ṣẹ́gun Àgàbù so ó wá gbalẹ̀ yẹn lọ so tó bá jókòó fúnra rẹ̀ ní o so ó jókòó ó wá kúrò kìí ṣe mùsùlùmí ó máa wo gbogbo lẹ́yìn báyìí the nonsense <laughs> kò sí ọmọ kankan Nàìjíríà mọ́tọ́lẹ́gbẹ́nu lẹ́yìn so eh, àwọn ọ̀pọ̀lọpọ̀ táwọn ọmọ ń dàgbà táwọn ọdún iléyẹ ò ní jẹ́lé ìgbà mọ́ ní fẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oníta máa ń kọ́ lẹ̀ yẹn tí bá ṣe lédè tó ṣe kọ màṣẹ́láṣì pé tó lẹ́yìn yàrá tí mo ń gbé yìí ti example tí wọ́n bá lọ eh, àdúgbò kan wà níbàdàn wọ́n ń Jericho ìdíṣin so àwọn ní ó dàbí Ìkòyí àbí Victoria Island Èkó yìí ní Ìbàdàn afẹ́ àwọn ilé kan gbà yẹn fún skul kan ni àwọn tó wọ́n ń wá ilé káàkiri wọ́n ní pé àwọn délé míì nílò àwọn ilé tó wọ́n dé tó jẹ́ pé tẹ́ bá wọnú àwọn yàrá yẹn wardrobe àtàṣọ ó sì máa ń bẹ̀ ẹnì kan kò ní ẹ̀wọ̀n so ilé tẹ́ bá àwọn èèyàn kọ́ tẹ́gbẹ́gbà tí wọ́n kọ́ tí wọ́n sílé inú wọn dùn àwọn ọmọ tó yẹ kó dogun wọn tẹ̀ ní tẹ̀sí ilé yẹn mọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti lọ sábrọ̀d àwọn eléyìí ní ìmọ̀ jẹ́ kíyàn rin kẹ́rì ọkàn máa jẹ́ ni gbogbo tó bá jẹ́ ìwọ̀ kò yẹ kíyàn déwájú ọlọ́run bá lékiọlá kó ní kíyàn ṣàkáǹtì ẹ̀ gbogbo ẹni tọ́lọ́run bá lékiọlá wá ni kọ́lọ́ má jẹ́ wá ń yà kọ́lá Bismillah, alhamdulillah, salatu wa salam ala man lam nabiyya ba'd. is the follow-up of the khutbah to our khutbah of last week. We were discussing about repentance in the khutbah last week. And we mentioned that rights are broken down into two as far as Islam is concerned. There are rights that are exclusive for Allah subhanahu wa ta'ala. Allah says, do this. You do not do it. It's a sin. You have to repent. Allah says, do not do this. You do it. It's a sin. You have to repent when it comes to repentance to Allah subhanahu wa ta'ala, however major that sin is, just repent. Number one, stop sinning. Number two, be sorrowful, regret having done that sin. Number three, make a firm decision, you will not go back to the sin. Finish. Well, Allah subhanahu wa ta'ala is always ready to accept your repentance. Is Kareem, is, is, is benevolent, is ever ready to accept your repentance. However, if the sin you have committed is between you and a fellow human being even if this human being is not a muslim this is very very important even if the person is not a muslim it, there is another condition that has to be fulfilled what you have taken from that person you have to do restitution you have to give it back to that person or you have to ask the person to overlook it so and when you talk about crimes to commit to our fellow human beings they, they are broken down into two what is non-physical abstract and what is physical If it is not difficult at the person's honor, you abuse him, you spoke negatively about him behind his back and things like that. You have to ask the person to forgive you. If in asking him to forgive you, it will, maybe you spoke behind him negatively, you accused him of being a thief, and he did not hear. You now went to meet him and said, I, I once called you a thief, and you now create the crisis. No, Islam has not said you should do that. Rather, where you have spoiled his name, you go, go back there and then you try as much as possible to correct that negative impression you, you, you gave of him. You will paint a better picture of him and you will continue asking Allah subhanahu to forgive the individual. This is for rights that are non-physical. However, if I have the properties of somebody with me, this needs a little bit of elaboration. Ulama broke properties that are not ours, that we, that we find in our possession into two we have substances that in themselves they are haram. So I stole somebody's pig, I stole somebody's uh, alcohol, something like this. And also at times, some of us who work in multinationals, at times towards the end of the year, they give us gifts. And in those gifts you have alcohol. What are we to do with it? Substances like this, because they are in themselves impermissible, they are in themselves prohibited, we cannot give them out as gifts. We cannot sell them. Rather, we destroy those things. So if, if, if the wine is very expensive, is very aged, I can't give it as a gift. I will break it and throw the content away. Because these substances are in themselves impermissible. So just the tawbah and then everything ends there. But at times, what you have collected from this individual may not be in itself haram. It may be the case that you collected it from this person without the pleasure of this person. It wasn't a legitimate transaction, either by stealing or by, uh, I mean, Islamically we break it into two. What you steal without the person realizing, we call this sadaqah. What you took because of probably the, who you are in community, we call this hustle. You have to return the property to the owner. So if I stole something from somebody, before my repentance can be accepted by Allah subhanahu wa ta'ala, It's a condition that I have to return that thing. Hence the message of Allah told us, he said, if your brother has a right on you that you have taken by illegitimate means, find a way to make him forgive you in this world. Because in the hereafter, you, he will take back his right in full. But in the after, there won't be money again. You will not be able to return the commodity again. It is going to be your good deeds if you have good deeds or he will give you his own evil deed if you have evil deed. Hence, the person who meets Allah subhanahu wa ta'ala with a lot of ibadah, a lot of good deeds, and at the end of the day, because of the fact that his character was bad to his fellow human beings, he will lose all these good deeds. At the end of the day, he enters hellfire, and it seems as if throughout his sojourn on earth, he was working for others. May Allah subhanahu wa ta'ala protect us from this thing. So in that regard, we have to return this. If we do not have the capacity, we have eating that thing, it becomes a debt. Then when we have the means, we pay. What if the person has died? We'll look for the inheritors of that person, his children, his wife, his father, and give them that property. We don't need to go there. It's unlike people coming to make confession in church that I want to. No, you don't need to make the confession. It's between you and Allah subhanahu wa ta'ala. You just look for the children of that person and say, I heard your father died. Please take this money. You don't need to tell them. I stole it from your father. You just give it to those who are his or her inheritors. What if this person, you, you got this thing legitimately? Take for instance somebody who, does, who, who did uh, uh, gambling, like Niger like uh, 1960, I'm going to go down. Um, it's illegitimate, illegitimate, but people who came to gamble, came to gamble with their own free will. You didn't collect the money from them by force. They actually gave it, gave it, gave it to you illegitimate money like this that you got but with, with the person being pleased with it ulama says number one if you do it out of ignorance like you ask somebody who you assume was a scholar they can I sell alcohol and when person says yes of course what's wrong with it Allah has only prohibited it but it's not the case Allah prohibited the consumption and he prohibited the sales But is why I say well you can go ahead and, and we have scholars like that who give fatwas, religious values that are dodgy. So, and then you continued selling it until it became clear to you that transaction in alcohol is impermissible. You now want to repent, but you all what you did, you did it because that man gave the fatwa, or you were ignorant, or you assumed it was permissible. Scholars say you don't need to return the money to anybody. You just need to stop. When you have stopped, it is sufficient as repentance. What if you knew uh, and you went ahead with it. So of course, when we are young and we are looking for money, that drive to acquire in all at all costs is there. But as you grow older, you have reality dawns on us. And even you don't need a preacher. As you realize that you are coming closer to your grave, you make an assessment of yourself. In that regard, what should we do? Ulama have two opinions. They say that the wealth you acquired through illegitimate means of this nature, تتخلص منه you would give it out without expecting a reward from Allah subhanahu wa ta'ala either by spending it in, uh, uh, uh, in social uh, you sink bottles you, you, you, you sink wells you give it to those who are, who are needy so you, you, you do that however don't expect a reward that you have done charity rather the reward you, are, you would have is that you have done tawbah you will not have the reward of charity But of course, Allah Taala will reward you that you attempted to repent unto Him. And we have all the ulama who said, no, you can even keep it. In as much as such wealth was, get, was gotten with the pleasure of that person, you can keep the money. And however, even those who say that just find a way of find that money somewhere, it shouldn't be in your possession, they added to it. They said, look, if you realize that if you give the money out, you become poor, you are allowed to take from that money what will be sufficient for you. So say you have billions that was taken illegitimately. Maybe when Jonathan was coming for a third time or second time, and then they were sharing money, and then you got your own money, money that was meant for five Boko Haram, <laughs> and then you got your own portion, and then you wanted to defend. Some say this is ten billion that you got, and then you realize that well this money is not permissible for me to take. Okay, but I need at least 10 million naira to survive ulama say you are allowed so you are allowed to take that 10 million so as to keep yourself away from poverty why do they say this they say this because they realize that human beings that fear of poverty will not allow that person to repent so rather than keep him from repenting allow him take from what that money that is around, what he needs and then the rest he gives it out and Allah subhanahu wa ta'ala will accept the repentance of that person May Allah SWT give us the firm understanding of the deen. إنه ولي ذلك والقادر عليم. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دين إلا قريب ولا حاجة من حوائجنا ولا آخرة إلا قريت يا رحمة الرحيم. أتوا الله الله مالك ولا kí ó má fi ẹ̀ṣẹ̀ kan lẹ̀ fún wa tí ò ní dárí jẹ́ jù wa kó má fi gbèsè kan lẹ̀ fún wa tí ò ní bá wa tán bùkátà ilé ayé ń bí àbálìkì àmọ́ ní kọ́lọ̀mbà àdìkẹ́lá má fi kankan lẹ̀ láì ní bá wa gbọ́ ọlá síbẹ̀ lágbàrẹ̀ kó má torí bá yíwó dákọ́ bọ̀rùn wa jẹ́ kó sì má torí bọ̀rùn wó dákọ́ bá yíwa jẹ́ àtàyàtọ̀ ọ̀run kọ́lọ̀mbà àdìkẹ́lá ó ṣe dá fún wọn bẹ́ẹ̀ ọlá síbẹ̀ lágbàrẹ̀ rọ̀bánà àti nàfíìdì hasana wọ́n fi lọ́